naira uh, controversy. Uh, a few days ago, I suddenly saw on social media you did this and that and that, and uh, the name of my father, the laughing, problem. So I'm the kind of person that God has blessed me with access. Access, if you ask me, my biggest asset is access to people, and they trust me that I'm not a journalist who wants to pull anybody down. So I called Baba. I said, ah, Is it true that you and Wasiu are fighting? And he said, No, we spoke for almost one hour. We spoke on everything. I've not spoken with him for some time, but we speak from time to time. I visited him after his 80th birthday, Oyo, and all that. So, with the honorary in question So, but how come? What do you think is responsible for your name coming up in this kind of monumental scandal? You mean me? Yes, sir. Why? Why do you think people will drag you and your father like that? Number Because one. I was worried that. Yeah. Number number one, whoever started this very malicious kind of a talk, they were enemy of a good society. Enemy of a good society, you do not say because you have a threat for someone and in the corner of your house, you just come up with a story, you fabricated a story ọmọ Yorùbá gidi ni mí ọmọ Yorùbá tó ń bí nílé eré tó ń bí nílé ọlá tó mọ nǹkan tó ń jẹ́ ìpìlẹ̀ àti ìṣẹ̀dá it will be taboo for me to ever think such a thing will click anywhere on my head nígbà tá a ṣépè nígbà tá a fi ní gégùn tá a fi ní ré kò lè ever possible olórí tó ń sọ yìí ká gbogbo lórí àwọn baba aláàfin ní ìní orí ọ̀tẹ́ àti ẹ̀tí mọ gbogbo wọn bóyá bí ti ti rí wọn lájìlì kò kọjá ijọ́ tí mò ń joyè mo jẹ máyégún bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti máa rí bàbá ní occasion tí bàbá bá great occasion tí má máa pọ́n wọlé níbi ọlá bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan of recent ní ẹ̀pẹ́ tí mo rí ọmọọba àti ìkan náà àwọn olórí ọba ní kò pọ́sibù pé a ní èkó tí n ti ṣeré kan tọmọkan ọmọbìnrin kan lọ́ládé ṣe tó ṣe ìyàwó àmì tó ṣe birthday tó ṣe birthday rather yes tí mo rí ọmọ ọba skimmer honourable tó wà ní federal house of Abuja àti Deleke àti àwọn ìyàwó wọn bóyá location kò pọ́sibù bí wọ́n bá ń jẹun ó ṣọ́ra láti má jẹ ìjẹkújẹ èèwọ̀ ni èdì ni ṣùgbọ́n etrẹ́ẹ̀dì wàsíù jẹmáyégún wàsíù ò jẹmáyégún làwọn ẹlòmíín gbé débẹ̀ a padà discover pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà la tún rí post báwọn kan disagree pẹ̀lú àwọn even with desabod pé ẹnìkan ló sọ fún àwọn pé kinní kan ẹnìkan ló ṣe kinní kan ìṣẹ̀dá wa pa níbẹ̀rù tó jọ́ lọ́wọ́n bá kì í ṣe gbogbo èèyàn tó ń lọ sí church àti mọ́ṣáláṣí ló bẹ̀rù ọlọ́run tó wáyé pé lóòótọ́ àbẹ̀rù ọlọ́run tí ò bá ń ṣe pé ṣe ni majority of àwọn tó ń pariwo báwọn ń lọ mọ́ṣáláṣí àti church tí ò bá ń ṣe pé ṣe ni wọ́n kàn ń lo orúkọ ọlọ́run láti fi gbà lọ́wọ́ ọlọ́run ọlọ́run ò ń ṣọba àbòsí kìlẹ̀ ń ṣọba ẹ̀tàn bí ò bá jẹ́ yẹn ó yẹ kí bẹ̀rù ọlọ́run kí bẹ̀rù tiẹ̀ mú ẹni individual láti rò pé òun lè gbẹnu sókè sọ̀rọ̀ sí àwọn ọba aládé ní sòsáyẹ́tì wa débi nǹkan ẹ̀gbin àti ìdọ̀tí bẹ́ẹ̀ bá láìkí Wàsíù jẹ máyégún ohun tó lọ́n bá kọ mẹ́ta ọlọ́run ti kọ́ kò sí nǹkan tẹ́nìbọ̀dì lè ṣe sí yẹn ọlọ́run ọba ló ń pín nǹkan kì í ṣagbára ọba nìkan gbogbo ń dáadáa tó bá ṣe ní ìgbà tí ọlọ́run ọba fẹ́ kó rí bẹ́ẹ̀ ni lọ́ba kì í ṣe bẹ́ẹ̀ kò ṣáà lè jẹ́ Wàsíù nìkan ló wà láyé àwa ní sọ pé nítorí pé a fẹ́ a fẹ́ bá ti ajá jẹ́ ká wá fún ajá lórúkọ míì tí ò ń ṣorúkọ ajá ọmọ ayé burú ọ̀dọ̀ ayé lèmi ti mọ̀ pé tí èèyàn bá jẹ ẹ̀pà epo ẹ̀ tó yẹ kí wọ́n kọ́ fi ẹ̀lẹ̀ kọ́ fi gbájọ kọ́ tó dànù wọ́n máa kàn jùlẹ̀ ẹ̀ nìyà ni ọlọ́run bá ò fẹ́ nǹkan kan wà tó ń pè ní èpè tí èèyàn kọ́kọ́ ò lè rèé àwọn kan ń pè ní kámà àwọn kan ń pè ní ìjìyà ọlọ́run gbẹ̀yàn bá sọ̀rọ̀ sí ẹ lẹ́nìí tó bá ti sọ gbé ó rí i pé à ń sọ bẹ́ẹ̀ nígbà tí nǹkan ò bá jẹ́ bẹ́ẹ̀ orí ẹ̀ máa bìyàn ṣé kí wọ́n parọ́ mọ́ra mi nǹkan tí mi ṣe ọ̀rọ̀ mi wà bá sọ mi ìtẹ̀ máa ń yà sí mi ò ní rí nígbà tẹ́yìn tẹ́ jẹ́ original journalist tẹ́ train fún bẹ́ẹ̀ dẹ̀ ti handle profession yẹn nicely through many medium different ways tí ẹ ṣe àwọn nǹkan tí ó yẹ ká ẹ ṣe in the new trend oríṣiríṣi àwọn èèyàn ló máa wá sí díẹ̀ a trained journalist tí wọ́n kọ́ tó gbọ́n àárò lẹ́ẹ̀mejì kó tó máa ṣe sítórì ìfọjọ lóòótọ́ journalist tó bá rí story they want to use it either negative or positive story is a story and is subject to usage but àwọn tí wọ́n ṣe investigation wọ́n ṣe nítorí kí wọ́n má bàa lọ fall sí òfin kọ́ má lọ tẹ òfin mọ́lẹ̀ libel kí ọ̀ sọ nǹkan tí kò tí ò ṣẹlẹ̀ pàápàá jùlọ èyí ta tún wá rí láti bí ìjẹta tó ń post káàkiri ẹnìkan ló sọ pé ẹnìkan ló sọ pé ẹnìkan ló sọ pé ṣé n ta bẹ́bí dógun sí society rèé wàásù ìdíje máyégún ọlọ́run ló kọ́ fún àyàfi ká gbà ká lè máa ṣe dáadáa lọ kì í ṣe bí pé ká fẹ́ bá tiẹ̀ jẹ́ bí ọba sápamọ́ tó bá lóun máa bá tèmi jẹ́ tó bá bàjẹ́ kí ló fẹ́ gbà níbi ẹ̀ èèyàn oníbẹ̀rù ọlọ́run ni àwọn nǹkan tí ò lè ṣẹlẹ̀ tí ò pọ́sibú pé ọ̀ sì kó dijú kó là kó tó dijú kó là ọmọ Yorùbá gidi ni ọmọlé ọba ni mí ọmọlé ọlá ni mí ọmọlé ọlá kò gbọdọ̀ bọlá jẹ àwọn tí ò ń sọmọlé ọlá náà kíá wọn ti bọlá jẹ ọlá ò ní bàjẹ́ lọ́wọ́ èyí that's the only thing I will say